àwọn ọmọkùnrin rẹ̀ márùn-ún lọ́jọ́ kan ṣoṣo lásìkò tí aláàfin àtibá fi wà lórí ìtẹ́ gẹ́gẹ́ bíi ọba aláàfin ọ̀yọ́ nígbà náà níbi tí a dé nínú ìtàn náà ìyẹn nínú fídíò tí a mú wá gbẹ̀yìn fún yín lórí ìkànnì yìí ó ní ibi tí ààrẹ kúrúnmí ti lọ́ọ́ bi ifá léèrè nípa ogun tó fẹ́ lọ́ọ́ jà pẹ̀lú àwọn ọmọ ogun aláàfin àtibá àti àwọn ọmọ ogun ìlú ìbàdàn ifá sọ fún ààrẹ kúrúnmí wípé kò gbọdọ̀ bá àwọn jagunjagun ìbàdàn jagun pọ̀ torí pé tó bá bá wọn jagun pọ̀ kò lè ṣẹ́gun inú ààrẹ kúrúnmí kò dùn sí nǹkan tí ó gbọ́ lẹ́nu ifá ó bá tún bi ifá léèrè wípé kí ni nǹkan ètùtù tí òun lè ṣe láti rí i pé òun borí ogun tí òun fẹ́ lọ jà yìí. Ifá wá sọ fún un wípé tí ó bá fẹ́ lọ ja ogun yìí tó jẹ́ pé dandan ni kó lọ ja ogun yìí ohun kan tí kò gbọdọ̀ ṣe òun ni wípé ààrẹ Kúrúnmí àti àwọn ọmọ ogun rẹ̀ kò gbọdọ̀ fo odò kan tí wọ́n ń pè ní odò Sé Odòṣe yìí ló sì wà ló jẹ́ ààlà láàrin ìlú Ìjàyè àti Ìbàdàn. Ifá sì sọ fún kurumi àti àwọn ọmọ ogun rẹ̀ wípé wọn ò gbọdọ̀ fo odò yìí kọjá o. Ààrẹ Kúrúnmí ní tó bá jẹ́ pé ìyẹn ni ohun tó kéré ni wípé òun ti gbọ́ o, òun sì ti gba nǹkan tí Ifá sọ. Ó bẹ̀rẹ̀ sí ní gbáradì ó bẹ̀rẹ̀ sí ní palẹ̀mọ́ fún ogun ó jẹ jíjẹ ó mi múmu ó sín gbẹ́rẹ́ ó wẹsẹ̀ gbogbo nǹkan agbára tó mọ̀ ni ààrẹ Kúrúnmí ṣe àti fún àwọn ọmọ rẹ̀ àwọn jagunjagun rẹ̀ kí wọ́n lè borí ogun tí wọ́n fẹ́ lọ. bí ààrẹ Kúrúnmí náà ṣe ń gbáradì ní Ìjàyè òun náà ni àwọn jagunjagun ìlú Ìbàdàn ni àwọn náà ń ṣe ìgbáradì tiwọn lára ìgbáradì tí àwọn jagunjagun ìlú ìbàdàn tí wọ́n ń ṣe òun ni ẹni tó jẹ́ aṣáájú ogun ìlú ìbàdàn ìyẹn Basọ̀run Ògúnmọ́lá ó bá gbéra ó lọ sí ọ̀dọ̀ àwọn ẹ̀gbá ìyẹn ní ìlú ẹ̀gbá ó lọ sí ọ̀dọ̀ wọn fún àwọn nǹkan agbára tó lè fi ṣe ìṣúra àwọn nǹkan tó lè mú lọ sójú ogun tó sì jẹ́ pé nígbà náà rèé lára àwọn ìlú tí wọ́n gbójúgbóyà tí wọ́n lágbára dáadáa òun ní ìlú Ẹ̀gbá wà. Àwọn Ẹ̀gbá wọ́n ró Ògúnmọ́lá lágbára o. Wọ́n fún un ní mímu, wọ́n fún un ní jíjẹ, wọ́n fún un ní lílá, wọ́n fún un ní lílò, wọ́n fún un ní eléyìí tó lè fi wẹ̀ ní nǹkan agbára. Lára àwọn nǹkan agbára tí wọ́n fún ààrẹ tí wọ́n fún Baṣọ̀run Ògúnmọ́lá òun ni èdì wà. Ohun tí Yorùbá ń pè ní èdì ni Ogun, nǹkan agbára tí èèyàn ó fi ṣe àṣìṣe wọ́n tún máa ń pè é ní ṣìṣeṣìṣe um hmm, nílẹ̀ Yorùbá Ògúnmọ́lá bá lọ rí èdè yìí ó bá lọ rì í mọ́ ẹ̀gbẹ́ odò ṣé tí Ifá fi kìlọ̀ fún Kúrunmí pé kò gbọdọ̀ dà pé kò gbọdọ̀ fò Nígbà tí ogun bẹ̀rẹ̀ àwọn ọmọkùnrin márùn tí ààrẹ Kúrunmí bí ni ó kọ́kọ́ ní kí wọ́n lọ síwájú ogun ogun bá bẹ̀rẹ̀ ogun bẹ̀rẹ̀ ìjà bẹ̀rẹ̀ láàrin àwọn ọmọ ogun kúrúmí àti àwọn ọmọ ogun ìlú ìbàdàn lóòótọ́ àti lódodo ọwọ́ àwọn ọmọ ogun kúrúmí ìjàyè ọwọ́ wọn dun àwọn jagunjagun ìlú ìbàdàn tó sì jẹ́ wípé wọ́n ti fẹ́ẹ̀ pa wọ́n tán àwọn ọmọ ogun jagunjagun ẹ̀ kúrúmí wọ́n ti fẹ́ pa àwọn ọmọ ogun ìlú ìbàdàn wọ́n ti fẹ́ pa wọ́n tán nígbà tí àwọn ìbàdàn rí wípé àwọn jagunjagun kúrúmí ìjàyè ti fẹ́ pa àwọn tán ni àwọn tó kù náà bá <laughs> wọ́n bá wọ́n bá rò wípé à àti gbọ́ kọjá wípé gbogbo àwọn ni àwọn ò kù sí ojú ogun àwọn náà bá fẹsẹ̀ fẹ wọ́n fẹ́ fẹsẹ̀ fẹ wọ́n fẹ́ padà sí ìlú ìbàdàn ìyẹn àwọn tó kù kò sì sí bí àwọn jagunjagun ìlú Ìbàdàn yìí kò sí bí wọ́n ṣe fẹ́ sá padà lójú ogun lọ sí ìlú Ìbàdàn tí wọ́n ti wá tí wọn ò ní fo odò Ose kọjá àwọn jagunjagun Ìbàdàn tó ṣẹ́kù náà bá wọ́n bá fo odò Ose kí wọ́n lè sá padà sílùú Ìbàdàn kí wọ́n lè sá sálà fẹ́mi wọn ṣé ẹ sì gbàgbé wípé àwọn ìbàdàn ti ri èdì sí etí odò fún ààrẹ kúrúnmí àti àwọn ọmọ ogun rẹ̀ kí ó lè fòdò ṣèkọjá ìyẹn odò tí wọn ò gbọdọ̀ fò èdì mú àwọn ọmọ ogun kúrúnmí lóòótọ́ o wọ́n fo odò ṣe tí ifá sọ fún wọn pé wọn ò gbọdọ̀ fò ohun tó mú àwọn ọmọ ogun kúrúnmí fo odò ṣe ó wípé wọ́n fẹ́ sáré tẹ̀lé àwọn ọmọ ogun Ìbàdàn kí wọ́n lè lé wọn pa hmm, torí pé wọn ò fẹ́ kí wọn ò fẹ́ pa wọ́n kù kan ìdí rèé tí àwọn ọmọ ogun Kúrúnmí Ìjàyè tí wọ́n fi fo odò Òsè kọjá ìyẹn odò tí wọn ò gbọ́dọ̀ fò ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ lẹ́yìn tí àwọn ọmọ ogun Kúrúnmí Ìjàyè tí wọ́n fo odò Òsè ó lágbára púpọ̀ o ó bani nínú jẹ́ ó sì ṣe ní kàyéfì bí wọ́n ṣe fo odò yìí ní gbogbo nǹkan agbára tí wọ́n fi ṣe ìṣúra gbogbo ẹ̀ ló domi pátápátá tí òkú kan gbogbo ẹ̀ ló bàjẹ́ ló bàjẹ́ kanlẹ̀ tí ó sì sí nǹkan agbára tàbí tí wọ́n fi ṣe ìṣúra lára tí wọ́n lè fi ṣe ìṣúra lára wọn mọ́. èyí ló wá jẹ́ kí àwọn ọmọ ogun ìlú Ìbàdàn kí wọ́n pa àwọn ọmọ ogun Kúrúnmí Ìjàyè lọ bẹẹrẹbẹ wọ́n pa wọ́n lọ bẹẹrẹbẹ <laughs> ohun tó jẹ́ ìbànújẹ́ jùlọ fún ààrẹ Kúrúnmí ni wípé àwọn ọmọkùnrin rẹ̀ márùn-ún ló kú lójú ogun náà pọ̀ mọ́ àwọn ọmọ ogun rẹ̀ yòókù ọ̀rọ̀ Yorùbá kan ló ní tí ìyà ńlá bá gbéni ṣánlẹ̀ kékeré á tún máa gorí ẹni ọ̀rọ̀ ààrẹ Kúrúnmí Ìjàyè ó wá dàbí òwe yorùbá tó ní hmm, hmm, hmm, eré bẹ́dùn nílẹ̀ ó dọ̀lẹ. Báṣọ̀run Ògúnmọ́lá ó bá tún ránṣẹ́ sí ààrẹ Kúrúnmí wípé kí ààrẹ Kúrúnmí ó máa múra sílẹ̀ o torí pé òun bọ̀ wá gé orí ààrẹ Kúrúnmí láìpẹ́ láì jìnnà. Ìròyìn tí ààrẹ Kúrúnmí gbọ́ yìí láti ẹnu Baṣọ̀run Ògúnmọ́lá wípé òun bọ̀ wá gé orí rẹ̀ ló jẹ́ kó rántí ló jẹ́ kó rántí ọ̀rọ̀ Yorùbá tó ní “ẹ̀yìn àwé rèé ó sàn ju ojú àwé lọ”. Kúrúnmí rò ó, ó rò títí ó rohun tó lè ṣe, ó bá pinnu láti pa ara rẹ̀ láti gbẹ̀mí ara rẹ̀. Ààrẹ Kúrúnmí gbé májèlé jẹ lóòótọ́, ó sì gbẹ́mìí mì, ó para rẹ̀ gẹ́gẹ́ bí ìwádìí tí a ṣe àti bí àbọ̀ ìwádìí ṣe jẹ́ ká mọ̀ a gbọ́ pé inú odò Ose yìí òun náà ni wọ́n ju òkú ààrẹ Kúrúnmí sí eh, nígbà náà báyìí ni ààrẹ Kúrúnmí àti àwọn ọmọkùnrin rẹ̀ márùn-ún bí wọ́n ṣe pàdánù ẹ̀mí wọn nínú ogun náà. Hey, ó lágbára ibí náà ni a ti dánu dúró lórí ìtàn ààrẹ kúrúmí àti bó ṣe pàdánù àwọn ọmọkùnrin rẹ̀ márùn-ún lọ́jọ́ kan ṣoṣo lásìkò ìṣèjọba aláàfin àtìbà gẹ́gẹ́ bí ọba aláàfin tìlú ọ̀yọ́ nígbà náà ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá níkànnì yìí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 ẹ ṣé o a dúpẹ́ àmọrírì yín